amma ba'du lẹ́yìn ọ̀pọ̀ fún ọlọ́run àtọ̀rọ̀ àlékún kí á ti gẹ̀ fáfájú ànábì sallallahu alayhi wa sallam kẹ́gẹ́ ọlọ́run ọba kọ́mọ bá nàbí náà gbé àwọn ará ilé àwọn sàábí ẹ̀ àti gbogbo àwọn atáǹfìtì wa kọ́ sí wọn di ọjọ́ ẹ̀san amín ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ olú ẹ̀dá wa subhanahu wa ta'ala suratu Hud kùránì orí kọkànlá ńlá wa ẹsẹ̀ kejìlá la dákẹ́ sí ní ìjókòó wa tó lọ olùyẹ̀dá wa subhanahu wa ta'ala ó tẹ̀síwájú ó ní am yaquluna iftara ọlọ́run ní sí tí wọ́n ń sọ ni wípé àdápa ọlọ́lá bí pa nípa akọ́lọ́wọ́n bá sọ àlùkùránì kalẹ̀ fún un ṣé wọ́n ń pe alukur'ani lágbélẹ̀rọ ni ṣé wọ́n rò pé anabi ló rọ alukur'ani fúnra rẹ̀ am yaquluna iftara táwọn kẹsìrí afigbáborí ọlọ́run mọ́lẹ̀ ṣé wọ́n rò pé àrò ìròrí bóyá báwọn tó gbé democracy gbé kalẹ̀ bóyá àwọn tó gbé confucianism ti gbé kalẹ̀ bóyá báwọn tó gbé ẹ̀sìn christianity ti gbé kalẹ̀ síbẹ̀ náà rò pé wọ́n gbé islam kalẹ̀ ni ṣé wọ́n rò pé anábì sallallahu alayhi wa sallama impostor ni ṣé wọ́n rò pé tí yóò jẹ́ ló pera rẹ̀ ni àbí ọlọ́wọ́n bò ránṣẹ́ àbí wọ́n wò pé àwọn àlàkalẹ̀ islam àwọn àlàkalẹ̀ láwọn èèyàn kankan fagbárí gbé kalẹ̀ ni kálà ọlọ́ni amíyàkúrú na sọ̀rọ̀ ṣé wọ́n lérò pé ànábì rọ alukùránì ni ọlọ́ni kòlífàtú bí aṣírí súwárí mẹ́sìlẹ̀ tẹ́ bá ní pé alukùránì ànábì ló kọ́ fúnra rẹ̀ ẹ̀yin náà mú súra mẹ́wàá bí irú ẹ̀ tó bá yẹ èèyàn ló kọ́ alukùránì ẹ̀yin náà kọ́rú ẹ̀ àfáàní fílímọ̀sì في في الفصاحة والبلاغة nípa ìdáńtọ́ ọ̀rọ̀ tọ́lọ́mọ bá gbé kalẹ̀ nínú alukur'ani àti ìdáláhán muftaraya sẹ́yìn náà bá lè dá kalẹ̀ fúnra yín tẹ́ ẹ bá lè mú wá fúnra yín fàtú bí a ṣe lè súwárin mísìlìhì muftaraya ẹ̀yin náà ẹ mú ẹ mú fiction fictional story tẹ́ẹ̀bá ní Quran fiction ni ìròrí ànábì ni ẹ̀yin náà ẹ mú fiction tí yín náà wá ẹ mú fiction súra mẹ́wàá péré nínú mẹ́rìnlélọ́gọ́rùn-ún súra tó wà ní alukur'an ẹ̀yẹ mẹ́wàá péré wá tó náà dàbí alukur'an nípa àgbékalẹ̀ àti ìdántọ́ àfáà nípa innakum arabiyyuna fasahahu mithli torí pé lábáwá lẹ́yìn náà tẹ̀sí mọ̀rọ́ sọ bíi mi àfáàní tàhádáhùn bí ha awwalan súnmọ́ tàhádáhùn bí sọ̀rọ̀ ọlọ́run táwọn láyà pé kí wọ́n lọ múrú súra mẹ́wàá lùkùránì wá lẹ́yìn ìgbà náà ó ní ẹjẹ́ lọ mú súra kan wá mẹ́wàá nǹkan ti pọ̀ jù gẹ́gẹ́ ti sọ nínú Suratul Baqara pé wa in kuntum fi raybin mimma nazzalna ala abdina ọlọ́ni tẹ́ bá ń ṣe méjì nípa akata sọ̀kalẹ̀ fẹ́rù wa fa tóbi sóra tí ń mi mẹ́sìlẹ̀ ẹ̀yin náà lọ mú sóra ẹ̀yọ kan wá bí irú alukur'an ó ní wọ́n dùn ún ṣùhàdá àkúnmìndùnìlà ẹ tún wá lọ pé àwọn comrades ní àwọn abẹ́sẹ̀káwọ́ àwọn tí ó pin lọ́wọ́ lórí rẹ̀ kẹ́ẹ̀jọ mú sóra ẹ̀yọ kan wá bí alukur'an ẹ̀ẹ́dẹ̀ rí mú wa. ó ní wọ́n dùn ní sàtọ́ ẹlọ pẹ́ tó bá wù lẹ́yìn ọlọ́run ọba àfáàní lè mọ̀ àwọn ẹ̀yà ti àdáadáa rè láti pín lọ́wọ́ lórí ẹ̀ mo tó fún láǹfààní àsánímẹ́ǹtì tẹ́ lè ti pẹ̀lẹ́ lómi ẹ̀ ẹlọ wá wọn èèyàn inkuntum sọ̀dìkìn ọlọ́run ní tó bá pé olódò ní olódò nípa kí ni fi annahu iftarahu tó bá pé òótọ́ lẹ pé annabi ló gbé kuraani kalẹ̀ láti kọ́ àfáàní fàájà zuu wọ̀làwí sàtọ́rọ̀ zálíkà lè fàálùhù ṣùgbọ́n wọn ò rí ìtaniláyà challenge yìí wọn ò lè fèsẹ̀ wọn ò lè fèsẹ̀ torí pé ká ní wọ́n lè tẹ́ ni wọn ò bá ṣe àwọn náà ò bá kọ irú alukur'ani kalẹ̀ tá a bá máa kà á báyìí látara bẹ́ẹ̀ ọlọ́run bá jó yí wa nínú ááyà yìí wípé àwọn tí wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́wọ́n bá nírọ́ tí wọ́n ní ànábì lóru orí kọ́ ẹ̀rí pé àwọn kiri yóò máa ń sọ fáwọn ọ̀dẹ̀ nìyí bí wọ́n ti mọ ronú nìyẹn wọ́n ní ìgbà tánábì lọ sí bísínẹ́sì ní Síríà bẹ̀rẹ̀ ló ti parí mọ́ǹkì kan ibẹ̀ ló ti wá kọ́ àwọn nǹkan tí ń kọ́ nínú alukur'an ọlọ́lá àti mọ̀ pé wọ́n ń sọ pé innama yu'allimuhu bashar wọ́n lẹ́nìkan ní ń kọ́ ànábì ní alukur'an ẹ̀sìn wa ní ń kọ́ ànábì ní alukur'an yìí kì í ṣe lábáwá òun ògbó lábáwá ọlọ́ni lisanu alladhi yulhiduna ilayhi ajamiyyun ẹ̀sìn kọ́ ànábì ẹ̀sìn wọn ní ń kọ́ ànábì yìí kìí ṣe lábáwá ọlọ́ni wa hádà lisanu arabiyyun mubin kùránì ti dèdè lábáwá tó hàn ní classical arabic ni bóòlù ti wá jẹ́ pé ẹni tí èsì lábáwá ní ọ̀kọ́ ní classical arabic ànábì ó sì máa kọ kò máa kà sáàbà fi tóbi dórí àwọn tòní náà tí wọ́n ń sọ ìsọkúsọ ọlọ́ni amíyẹ̀kọ́ olówó ẹ̀fẹ̀tàrọ̀ tí wọ́n lánàá bí ọ̀rọ̀ alukur'ani ni kòlífàtù bí aṣírí súwárì mẹsìlẹ̀ tó bá rọ ẹ̀yìn náà lọ́rọ̀ súra mẹ́wàá kúrẹ́ nínú ẹ̀ muftarayat ilé ìfẹ́ ìsàgbékalẹ̀ rẹ̀ fúnra yín wọ́dọ̀rú mẹ́ni sátọ́ tún ní dùn nílà ẹ wá lọ pẹ́ bá wù yín lẹ́yìn ọlọ́run kọ́ràn yín lọ́wọ́ lórí ẹ̀ in kuntum sadiqin tó bá jẹ́ pé allegations ní ìfẹ̀sùnkàntẹ́ fanabi yìí tó bá yẹ kó dodo lẹ́ bá sún parẹ́ ọlọ́ni fàáyín lam yastajibu lakum fa'lamu annama unzila bi ilmillah tí wọn ò bá ti wá lè fèsì challenge yìí ìtaniláyà yìí tí wọn bá lè dojú kọ káwọn náà lọ múra lọ wá ọlọ́ni fa'lamu ẹ̀yin mùsùlùmí ayé ẹ̀yà lọ mọ̀ pé annama unzila bi ilmillah ìmọ̀ ọlọ́wọ́ bá ní alukur'ani fi sọ̀kalẹ̀ wa alla ilaha illa hu kò sì sẹ́ni kankan tá a máa ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́wọ́ bá Allah torí ẹni tí alukur'ani ń pèpè sí náà nìyẹn ìyàtọ̀ tó wà láàrin islam àtàwọn ẹ̀sìn kẹ́sìn táwọn èèyàn ń sìn nìyẹn islam ń pèpè lọ síbi ìmọ̀ ọjọ́sìn fúlúwẹ́lẹ́dàá ọ̀kan ṣoṣo ká mọ́ mẹ́lò ní ìlúrogún nínú ìjọsìn pẹ̀lú ẹ̀ gbogbo àwọn gbogbo àwọn ẹ̀sìn yòókù gbogbo ẹ̀sìn yòókù ẹ̀sìn kẹ́sìn ni torí pé tó fi yàtọ̀ sí Islam ni pé wọ́n ń fìjọsìn fún nǹkan mí lẹ́yìn Ọlọ́run kódà àwọn tó fara ti apá kan nínú àwọn ànábì Ọlọ́run ọba nínú àwọn ẹ̀sìn yìí kì í fi sí àwọn ànábì Ọlọ́run ọba yẹn ni wọ́n ń sọ fáwọn èèyàn torí pa nàbí ọlọ́run ọba kò ní sọ pé ẹ máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹ rí i pé àwọn etí tẹ láwọn àwé wọn tí wọ́n pè níbi ẹ̀sìn wọn gan wọn yìí tẹ̀lé bíbí wulẹ̀ kọ́ mọ́ gba kiri wá kàn fi ìlú àtọyìn dàdúgbò láàmú alẹ́ ànàmọ́jú ní ìsìn wọn ò já sùn wọn ò já sùn ojoojúmọ́ láti máa ṣépè fún wọn bí wọ́n ṣe ń gbòòrùn lójú wa yẹn ọlọ́run kò ní dá wọn náà sinmi bùkátà wọn ní bíyá orí máìkì láti ń sọ yìí so torí pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe tí ò sí nínú síra yín tẹ́ ẹ ṣe ń tẹ̀sí gan ẹ mọ lulẹ̀ ẹ mọ ju ẹ mọ pariwo ibo lẹ́ ti rí tí jésù tẹ ní tẹ ní ẹni gbàgbọ́ nínú rẹ̀ títí ń lù títí ń jó àwọn kọ́kọ́ gbé ká lọ́kàn ní ká ẹ mọ jó ẹni ń jó bí wèrè káàkiri pariwo wọn ju gbogbo àdúgbò láàmú wọn da gbogbo àdúgbò láàmú so látara bẹ́ẹ̀ àwọn tí ó wà ní pé gbọ́dọ̀ wá sọ ní alukurani kò rí bẹ́ẹ̀ nìyẹn èyí tó wà nù tíra àwọn gan jẹ́ ń gbé káàkiri jẹ́ ń lu káàkiri bí ẹrú bí ẹrú hárahárà tó wúlò fún wọn ẹ̀ńgọ́lọ́ bá ti fi wọ́n wé kẹ́tẹ́kẹ́tẹ́ yahmilu asfara ọlọ́run lápòjúwe àwọn kìfìrí ó dàgẹ́ bíi kẹ́tẹ́kẹ́tẹ́ tó rẹrù tí a ní bí sàmùsàlù kọ́ọ̀mù lẹ́rìí nà kàzàbù bí ayatillah àwọn àpẹẹrẹ burúkú àpẹẹrẹ tí ò dáa tọ́lọ́ máa ń fi lélẹ̀ fún àwọn tí wọ́n ń pè ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba nírọ̀ nìyẹn so ìkọ́nà bó fi wọ́n wé ajá kó fi wọ́n wé ẹranko torí pé nǹkan tí wọ́n láwọn gbé lọ́wọ́ gẹ́gẹ́gẹ́gẹ́ kò wúlò fún wa wọ́n tó máa ṣe nǹkan tó takò nǹkan tó láwọn gbé lọ́wọ́ náà ṣe rà fẹ́ sábà yọ fún wọn wọ́n lè lẹ́mìí má láti tu nítorí ẹ̀ béèyàn bá ti lóhùn òsìn ọlọ́run ọba ìfẹ́ ẹnu rẹ̀ ni ó máa sìn yóò sì máa sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run torí ọlọ́run ní pé tí wọ́n bá wá jẹ́ tí wọ́n bá jẹ́ pé rẹ fálámù annama unzila bi ilmillah ẹ̀yà lọ́mọ pé alukur'an ọ̀dọ̀ ọlọ́run ló ti wá wa la ilaha ọlọ́run ọba yìí sì ní kò sí olúwa kan nídìí kankan tá a máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba ọ̀kan ṣoṣo Allah ọlọ́ọ̀ni fahal antum muslimun ẹ wá wá gba islam kẹ ẹ kú nù apọ̀ tí ó yọ kẹ ẹ jáwọ́ lápọ̀ tí ó yọ kẹ ẹ gbómi lákaná kẹ ẹ ṣe islam eléyìí tí ó jẹ́ oríire yín lálùkìyàmọ̀ tùwẹ́nikẹ́ni kí tó bá kú tí ó bá jẹ́ mùsùlùmí ó kú àkúsòfò ó kú àkúrú ọlọ́ni man kana yuridu al-hayata ad-dunya wa zinataha látara abẹ́ tó bá jẹ́ pé ìròyìn ayé nìkan lọ́fẹ́ tí o ronú kó wọn lọ pàdé ọlọ́run ọ̀yá lọ́kẹ́ yá mà ẹ rí i pé bíkì yóò ntí àwọn kẹfìrí tí wọ́n ní nìyẹn ilé ayé nìkan ló pàtàkì sí wọn ilé ayé nìkan ló pàtàkì sí wọn so ẹni tó bá sì láyé oní olóòrùn lọ́dọ̀ kẹfìrí tábà ni wọ́n ń ṣe kú sí àbí wọ́n ń ṣe sọ́ọ̀rù àbí wọ́n ń ṣe tìjọ́sí. you shall be prepared pé my year of uh, opportunity orin tí ma máa kọ nìyẹn aburú táwọn èèyàn ṣe láwùjọ àwọn kì í kọ wọn kánú láyà tànà haúnà amúnkàrí ń fàálù ọlọ́run láwọn yìí kọ aburú tí wọ́n ń ṣe láàrin ara wọn látara bẹ́ẹ̀ ọlọ́run ní man kánà yuridu hayata dunya ẹ̀ tó bá yẹ ìtẹ̀mí ńlọ pàtàkì sí onígbégègè wọ̀zìnàtàhà àti ìròyìn níbẹ̀ ilé mọ́tò ọmọ ipò fáàrí àti ìjẹgbajúmọ̀ nìkan ní wáńtìẹ̀ àfáàní bíi àná sọ̀rọ̀ àlàṣírk ṣùgbọ́n jókòó tẹ́bọ́ ó jókòó tì í máa fi jọ́sẹ̀ fún kàmí lẹ́yìn ọlọ́run àbí bẹ́ẹ̀ ó jókòó ti ìfẹ́kúfẹ́ ilé ayé ó pera rẹ̀ mùsùlùmí ṣùgbọ́n bí àtihàn ni máa ń ṣe tó bá lọ kírun gan nítorí àǹfààní ilé ayé tí ò rí ibi ìrun tí bá ń kírun tó bá lóun ṣe ìsìláàmù torí àǹfààní ilé ayé tí ó rí níbi ìsìláàmù tó lóun ṣe ni ọlọ́ni pé mọ̀nkánà yuridu hayata dúníyà wà zinataha ẹni tó bá ní pílé ayé lòun wá àtàwọn ìròyìn níbẹ̀ ọlọ́ni nuwafi iléhìm àmàlàhùn fíha wọ́hùn fíha láàyè bọ̀kọ̀tún ọlọ́ni á fún wọn ní ẹ̀san sẹ́ wọn tí wọ́n ti lé ayé yẹn àfáàní ayé jaza aha jaza ama amiluhu min khairi kasadakati wasilati rahim ìjọba ti sí olórí gẹ́gẹ́ bí sọ́dákọ̀ àti ìṣó ẹbí pọ̀ á fún á san rẹ̀ bìyànnu wá sí aléhìm rìzùkọ́hùn nípa pé ẹ̀sán bá fún wọn dáadáa tán sí ilé ayé láwọn tó jẹ́ kẹfìrí yẹn ọlọ́run bá lè gbòòrò àrísìkì wọn láyé ní ó lè nípò sí ó lè níyì sí láyé lọ́dọ̀ àwọn èèyàn ọlọ́ni wọn fi ha láàyò bọ̀kọ̀sùn ọlọ́ni àní sàbòsí wọn àní sàì fún wọn lẹ́sàn-án dáadáa tí wọ́n sí ilé ayé ìdúnwò torí àlùkìyàmọ̀ sí náà ọlọ́ni ulẹ̀ ikẹ̀lẹ́dì iná lẹ́yìnsálẹ́hùn fìlẹ́ẹ̀kìrọ́tì ilẹ̀ náà àwọn tó jẹ́ pé wọn ò ní lẹ́sàn kankan lálùkìyàmà àfi náà nìyẹn sóò tó lé olórí kéètò yìí kiri yóò àbí yahudi àbẹ́lẹ́bọ ó lè máa sàwọn dáadáa kan lé ayé ó lè máa fara ẹni lóúnjẹ kó lè ó lè bá yín da títì ó lè máa sọ ẹbí pọ̀ ó lè máa kó lè ó lè bá yín kọ́ mọ́sáàsì bẹ́ẹ̀ bá kọ́ mọ́sáàsì tí onígbàgbọ́ ló la ilaha illallah ọlọ́run lè fún lẹ́sàn rẹ̀ láyé nípa akẹ́kọ̀ọ́ kan fi gbélé ayé tó wúlò láìkí àmọ́ kò ní gbẹ̀sán kankan. kódà ó lè gbẹ̀mí àwọn mùsùlùmí là ó lè ṣe dáadáa ńlẹ̀ ayé ẹ̀sán yẹn ilé ayé nìkan náà ni ó ti rí ọlọ́run nírú àwọn bẹ́ẹ̀ laysa lahum fil akhirati illa an-nar ó lẹ́sàn kankan tí wọ́n gbọ́dọ̀ ọlọ́ni wàhábìtọ̀ máa sọ́nà ẹ̀rú fi ha gbogbo dáadáa tí wọ́n ṣe ní ayé yẹn ọlọ́run bó bàjẹ́ fún wọn. àfáàní falẹ́ sọ̀wọ́ àbàdà wọn ò ní gba aládàá kankan bí àwọn sẹ́ẹ̀rì bí wọ́n láyé torí pé wọn ò ní gbàgbọ́ nù la ilaha illallah wọn ò ní gbàgbọ́ nù ọlọ́run. ọlọ́ni wà bá ti ló máa kánú ya'malun gbogbo ń tán sí yẹn òtúbàǹtẹ́ àṣà tí ò ní kánú kò ní wúlò kankan fún ọ lálẹ́ kìyàmà gbogbo sẹ́tẹ́ ṣe fi dúníà mìíràn khairat nílé ayé náà àwọn ṣẹ́ rí táwọn òkú yá ẹni mọ́ gbìyànjú gan o kódà ní charity foundation ń sàánú àwọn ọmọ òrukàn àwọn aláìní ṣùgbọ́n wá kú kò jẹ́ mùsùlùmí gbogbo ẹ̀san yẹn kò lórí lálẹ́ kìyàmà annahum lam yu'minu afáàrin kò ní kókò nígbàgbọ́ ní ọlọ́run kókò nígbàgbọ́ ní ọlọ́run bá imam muslim gbà wá láti inú àdéhùn àfáà anas bin malik رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لسي علماء باسطة الله لا يظلم مؤمنا حسنا أنا بن كده داجو علماء باقوني سابو سيو لبابو دودو نقع دادا كتوبة شنعي يوطى بها في الدنيا علماء بوف لسنا دادا ينعي ينو لبابو دودو ويجزى بها في الآخرة طبعا القيامة يوتو بلادا لوري سيري تشيه amalikafiru ó ní ẹ̀rí kẹfìrí ń jẹ kẹfìrí gbogbo ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí tí ó ti nígbàgbọ́ ní la ilaha illallah fàyọ́tàmù bí hasanati ma'amila bí ha lillahi fi dúnìyà ó láwọn dáadáa tó ṣe ilé ayé yẹn ọlọ́ba lè funfun lóúnjẹ ó lè fi gbígbèsè ayé rọrùn حتى إذا أفضى إلى الآخرة تبعد على القيامة لم تكن له حسنة يجزى بها kò ní ládàá kankan tí ó gbẹ̀sán rẹ̀ lálọ́ kìyàmà torí ẹ̀rí kẹfìrí bá séèyàn jódo lọ gbogbo ẹ̀sán ìsèyàn rẹ̀ oore rẹ̀ ọrẹ rẹ̀ ìwárí rẹ̀ ẹ̀sán rẹ̀ yẹn ilé ayé náà lọ́wọ́ bó ti fún un nípa ètò ilé ayé náà sì ni tó bá fi lè kú lórí ìjẹ́ kẹfìrí yẹn lálọ́ kìyàmà ọlọ́wọ́ subhanahu wa ta'ala yóò gbọ́n gbogbo sẹ́ẹ̀rí yẹn dànù kò ní wúlò kankan fún un kọ́lọ́mù bá kó mọ̀jẹ̀ ká àṣedànù lé ayé yìí torí pé àwọn kèfèrí tí wọn ò ní gbàgbọ́ nù la ilaha illallah gbogbo sẹ́ẹ̀rí wọn àṣedànù ni tí wọ́n bá fi lè kú sórí ẹ̀ ẹ wá wo inú àánú ọlọ́run tẹ́lẹ̀ bá gbogbo ìgbésí ayé rẹ̀ jẹ́ kèfèrí tó ń ṣe dáadáa tó ń faburú tó bá wá kú ní mùsùlùmí olùwẹ̀lẹ́dàánú àánú rẹ̀ ni wípé gbogbo dáadáa tó ṣe yẹ yóò gbẹ̀sẹ̀ yàrá kìáma tẹ́lẹ̀ pásítọ̀ tó jẹ́ ó kú sórí ìsìláàmù nígbà tí èkó láyé gbogbo dáadáa tó ti ṣe nígbà tó jẹ́ kèfèrí yẹn ní oṣù olóore yóò gbẹ̀san rẹ̀ wájú ọlọ́run padà gbogbo àìdá tó ti wá ṣe kó tó di bódi mùsùlùmí yẹn ọlọ́run bó forí ẹ̀jẹ̀ yóò tún wá sọ àwọn àìdá yẹn náà di dáadáa tó yẹ lóbi jẹ́ wípé kéèyàn ká mùsùlùmí ni lójú sọ fún wa pé ẹ sá lè ṣe pé ẹ jẹ́ torí pé bó ti wulẹ̀ kó le tó àánú ọlọ́run bó kọ̀ọ̀kan bá mùsùlùmí lálùkìyà lọ mùsùlùmí ò ní ra sínú náà ọlọ́run ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kú lórí ẹbọ lórí ìjẹ́kẹsìrí lórí àìgbàgbọ́ náà la ilaha illallah kò lè ra àánú ọlọ́run bá títí láéláé ìbá àfi gbogbo ilé ayé ṣe dáadáa abẹ́lẹ́ náà lọ kọ́mọ̀jẹ̀ kí á tọwọ́ ara wa ká fi ọwọ́ ara wa bà sí ara wa jẹ́ ẹni tó fọwọ́ ara rẹ̀ bá sí ara rẹ̀ jẹ́ lẹ́ni tó lò sẹ́yìn ayé yìí tí ò jẹ́ mùsùlùmí tó fi kú gbogbo ń torí kó ṣe láyé yìí ọlọ́run gbogbo àwájú ẹ̀ oníwà bá pinnu màkánù yàmẹ̀lú gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ọlọ́run bó bàjẹ́ mọ́ lọ́wọ́ àbẹ̀lẹ́ náà lọ ẹ̀ àwọn ilé ìtò fún wa láǹfààní nínú àwọn iṣẹ́ rí nínú àwọn iṣẹ́ ẹ̀sìn kọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala má jẹ́ ká fọwọ́ ara wa bàjẹ́ o má jẹ́ kí alùgbèsè ayé tá a fi wá fi ilé ayé tá a fi wá fi gba nǹkan tọ́lọ́run fẹ́ fún wa tó pọ̀ lórí lánàá kìyàmà bí ẹbí sọ fún ọ́nà sọ́tò ìsọ̀rọ̀ yìí ó ní man kana yuridu ẹni wáyé pé ayé yìí tí má tètè lọ yìí wá ẹ̀sìn ọlọ́run wo pàtàkì sí ọlọ́run ni a fi oore kánjúkánjú yẹn fún náà nínú ilé ayé ìdọ́bà tó wá wù wá láti fún tó bá béèrè mẹ́wàá a lè mọ́ fún ní ìdákanu ìdá ẹ̀yọ kan. ثم جعلنا له جهنم سؤال القيامة إن جاء من هو يصلاها فهو مذموما لن يتيوم براره مدحورا لن يجري يقره wọ́n ní wọ́n mọ́ni aráàdá àkírata àfùgbọ́n tó bá yẹ kí alùkìyàmọ̀ ní wá òun kírun òun gbàwẹ̀ àsìkò táwọn èèyàn sọ pé àṣàlùwú láyé nìkan ni wọ́n lọ sí yahoo wọ́n ti gbogbo ẹ̀ òun wá ọ̀nà àti jẹ ẹ̀mú rẹ̀ lọ́nà ẹ̀tọ́ ń jọ́sìn fọlọ́wọ́n ba ẹ̀dọ́ wáyé pé alùkìyàmọ̀ ni wá wá sàáláha sàáyáha tó sì ṣe pa ó ṣiṣẹ́ alùkìyàmọ̀ wọ́n wà mọ́mìn lẹ́ni tó nígbàgbọ́ ní ọlọ́run ọlọ́run ní fa ulaika kana sa'yuhum mashkura ọlọ́run láwọn tá a dúpẹ́ ẹsẹ̀ wọn fún wọn nìyẹn àwọn tí ó gbẹ̀sán ẹsẹ̀ rí wọn nìyẹn. kullan numiddu ha'ula'i wa ha'ula'i min ata'i rabbik wa ma kana ata'u rabbika mahdura ọlọ́run ní kálukú lánàá wọ ẹ̀san tó bá ṣe sí lálùkìyàmà tó bá ṣe dáadáa ó gbẹ̀sán dáadáa tó bá ní ìmánì ọgbẹ̀sán ìmánì tó bá ṣàbúrú ọgbẹ̀sán àbúrú tó bá ní ìmánì ọgbẹ̀sán ìmánì tó bá wá ṣe dáadáa tó wà ní ìmánì ó lè lẹ́sàn dáadáa ẹ̀rọ kìyàmà inú náà jahannama òun náà ló fi àdàgbẹ́ ìtòrọ̀ sí kọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kúdò làwọn kúrò mẹ́rin kó jẹ́ ká lè lè sẹ́mi ayé wa níbi ìtẹ̀lásí ọlọ́wọ́n wa kó sì gba àwọn ìjọsìn wa lọ́wọ́ wa. وصلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته